ìbànújẹ́ olúwa pa wọ́n lẹ́nu lọ́gbà àdèmọ́. sọ̀rọ̀ ní ìròyìn ayọ̀ bí ìbànújẹ́ má lè lọ́wọ́. Láyé pààmì ọlọ́run ẹ̀ pa wọ́n lẹ́nu mọ́tò ẹ̀dẹ̀ wọn. Ẹ pa wọ́n lẹ́nu mọ́tò ẹ̀dẹ̀ wọn. Jésù lolúwa wá. Vasi bí wípé bẹ́ẹ̀ ni wọ́n gba owó náà wọ́n ti ṣe gẹ́gẹ́ bí a ti kọ́ wọn. ọ̀rọ̀ yìí sì di rírò kiri lọ́dọ̀ àwọn jù títí di òní. ọ̀rọ̀ yẹn di rírò kiri létí àwọn jù títí di òní títí di àárọ̀ pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jí gbé ní Matthew twenty eight verse fifteen kọ́ka táwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti dé wọ́n wá wa níbi wọ́n sì ṣe mí olúwa àwọn tí wọ́n kọ́ kí àṣeyọrí èyí má ba àwọn dé àwọn tí wọ́n to owó ìbọ̀wẹ́ kí àṣeyọrí èyí má ba àfara àwọn tí a yàn tì ní kí àṣeyọrí èyí má ba àfara olúwa láàárọ̀ yìí ibi tá a kàlẹ́ sọ pé wọ́n bímọ àwọn àgbààgbà wọ́n bímọ olúwa láàárọ̀ gbogbo àwọn èèyàn wọ̀nyí ọlọ́run tún wọn bá nínú ìgbìmọ̀ wọn. àwọn tí a yàn láti yọ olúwa wọn bá àrùn dé olúwa tún wọn bá nínú ìgbìmọ̀ wọn kí àṣeyọrí mi lè bá àbí mímọ̀ àdúrà ló ń kọ́ Jésù. 하였다. 아, nítorí ọ̀rọ̀ lórúkọ Jésù kò ní ṣeé ṣe mọ́. tí a bá Matthew twenty six thirty two ó ti wà níbẹ̀ ẹ kà á ná twenty six thirty two. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo bá jí dìde èmi ò tàbí yín lọ sí Gálílì which means wípé ẹ ó bá mi ní Gálílì ni èmi kọ́ ni màá parí ní Gálílì. Tí ó bá jẹ́ pé Jésù Olúwa ló bá wọn ní Gálílì ni, ó tiẹ̀ ṣeé tó bá jẹ́ pé ogún ènìyàn ni ó ti dé sí Gálílì. Àbá àwọn mọ́kànlá nígbà ọmọ ẹ̀yìn náà ti sáré dé sí Gálílì, ó ṣeé ṣe kó ní èèyàn méjì ní ọ̀gbà bẹ́ẹ̀. Torí wọ́n ti rí wípé ọkùnrin yìí, wọ́n tora ni ẹlẹ́nà tí wọ́n pè ní tòótọ́ òun ni ó jẹ́ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ó ní èyí ò síwájú yín lọ sí Gálílì. nígbà tí wọ́n sì rí wọ́n forí balẹ̀ fún ṣùgbọ́n àwọn mìíràn ṣiyèméjì. ìgbà tí wọ́n rí wọ́n forí balẹ̀ fún ṣùgbọ́n àwọn ẹlòmíràn wọ́n ṣiyèméjì. so Gálílì jẹ́ ibi ìsìn where to worship God. ibi tí a ti sìn gẹ́gẹ́ bí ọba àwọn ọba. ibi láti rí gẹ́gẹ́ bí ẹ tó ń sọ̀rọ̀ tó sì rí bẹ́ẹ̀. ohun àkọ́kọ́ tí àwọn ọmọ yìí kọ́kọ́ ṣe nìyẹn wọ́n rí i ní tòótọ́ wọ́n sì torí kalẹ̀ they worship him. Tí a bá wo Gálílì lónìí, tí a bá tan bẹ́ẹ̀lì wa lónìí, á lo onírúurú Gálílì tí àwọn ènìyàn ń ṣe. Á lo onírúurú Gálílì tí àwọn ènìyàn ń ṣe praise the Lord. Ẹ má jẹ́ ká tó gbé o kẹrìndé látàgbọ́ márùn-ún àbọ̀ láti gba aṣọ adi áàdì onírúurú yáyí táwọn èèyàn ń ṣe kò ní bí àmì lẹ́nu pé ní àyíká ilé ìjọsìn tí àwọn èèyàn sọ pé kì í ká nílé ibẹ̀ náà ni wọ́n pè síkà sí tí wọ́n ti máa pè orin tí kò bá àti ìdè sí gáàlì tí wọ́n wá ẹ̀yin náà kan sẹ́yìn ní ẹ̀rì ẹ̀rì ẹ̀rì kan lónìí. wọ́n á kó àwọn ọmọ wá àwọn ẹlòmíràn àti ẹ̀ṣọ́ amusement park wọ́n á sọ ní gáàlì. tí amusement park ní gáàlì ní kí n sọ pé kí wọ́n wá pàdé òun ó ní kí wọ́n wá pàdé òun ní gáàlì ní orí òkè tó ti júwe fún wọn láti pàdé rẹ̀. Ìmáàmù yóò fa ọmọ wọn lọ́dún ló sì ìyàwó àkọ́kọ́. Wọ́n kọjá sí gáàdìrì níbi ìgbafẹ́. Wọ́n máa pé orin onírúurú fún wọn. Àwọn ọmọ máa jí ijó tí kò lè fi èrè yìí tí Kristi Olúwa fi jí tí ò lè fi hàn fún wọn tí ò lè yàn fún wọn. a rí wípé àwọn ọmọ ẹ̀yìn wọ́n rí Kristi wọ́n lè ṣe kí ni wọ́n forí balẹ̀ fún wọ́n forí balẹ̀ fún ibi ìsìn ibi tá a ti máa ń recognize the lordship of Jesus Christ òní Gálílì jẹ́ ibi tá a ti mọ̀ jẹ́ olúwa Kristi orí gálílì jẹ wọ́n forí balẹ̀ fún ṣùgbọ́n àwọn mìíràn ṣiyèméjì bí adé ṣe rí náà nìyẹn àwọn kan ṣiyèméjì mo sọ fún wa lẹ́ẹ̀kan ní ẹsẹ̀ kìíní past and chapter twenty eight yẹn pé kíkí di òní àwọn ọmọ jù sì ń sọ wípé wọ́n ti gbé ni kò jí. so àwọn oníyèméjì àwọn tí wọn àmọ̀túmọ̀ ojú ibi Gálílì tó túmọ̀ sí lónìí àwọn náà wọ́n á wà ní Gálílì o. àwọn tí ò tọ́ Kristi gẹ́gẹ́ bí Olúwa àtolùkàlà wọn àwọn náà sọ wípé ẹ jẹ́ a lọ sí Gálílì káàkiri ẹ̀ lọ́wọ́ tọ́ àti lódodo bóyá ó jí. pẹ̀lú pẹ̀lú wípé wọ́n rí Kristi ní Gálílì ni wọ́n tún ṣiyèméjì yìí o. pẹ̀lú pẹ̀lú wípé àwọn ènìyàn pa Bíbélì wọ́n rí wọ́n rí bá a ti kún wọ́n rí àsọtẹ́lẹ̀ tó sọ nípa bí ìkẹyìn rẹ̀ ó ṣe rí àti bí àti ìkẹyìn rẹ̀ ó ṣe rí pẹ̀lú pẹ̀lú báwọn èèyàn ka ọ̀rọ̀ ọlọ́run lójoojúmọ́ wọ́n tún wá sí gálílì wọ́n ń ṣiyèméjì. ọ̀pọ̀ kìrìsìtẹ́nì lónìí ni ò lè dúró lórí ẹsẹ̀ rẹ̀ fún kristi o nítorí pé kíni wọ́n sì ń ṣiyèméjì. wọ́n ń ṣiyèméjì bóyá lóòótọ́ ni lóòótọ́ gẹ́gẹ́ bí olúwa tí láàrin wọn lẹ́wà ní wà. ṣé kì í ṣe àárín àwọn tí wọ́n ń ṣiyèméjì tí kì í sáàárín wọn lẹ́yìn náà wà rẹ̀ ẹ pẹ̀lẹ́ àwa tó tútù mú. yóò máa ṣe bẹ́ẹ̀ ní tàbí láàyè gbogbo wíńdò ni ò bá sí toró òfin nìkan kan mo ṣe wà wájú ẹni tí mo lọ ṣe eléyìí lẹ́ẹ̀kan tí mo gbà tí mo ṣe eléyìí tó tó tì mọ́ mi lọ́wọ́ ni mo bẹ̀rẹ̀ kan fi lẹ́ẹ̀kan kó má kàn bá. màmá ipò wo lẹ́wà àwọn náà rí ní gálílì náà torí ìbàlẹ̀ kan àbáwọn tó ń ṣiyèméjì. àbáwọn tó ń ṣiyèméjì pé jẹ́ lọ́sì ni ó àti bíbí. èèyàn méjì tí ó wà sí gálílì lónìí nìyẹn àwọn akéde àwọn oníyè méjì àtàwọn tó kórè balẹ̀ pé a abirù kan báyìí ló ṣe láyé wa àkótọ́ lẹ́ni tá a kórè balẹ̀. ìjà jẹ́nà wípé ẹ pàdé èmi ní gálílì nítòótọ́ tí Kristi sọ yẹn kì í ṣe púpọ̀ nìkẹ́kọ̀ọ́ wá pàdé òun kẹ́ẹ̀kan pàdé ìwọ lásán kẹ́ẹ̀kan pàdé ìwọ kẹ́ẹ̀kan gba ohun tó tó ń mú wá fún yín ṣùgbọ́n ẹ pàdé èmi kẹ́ẹ̀lé wá fi ìmọ̀ rírì rìn. tó Gálílì títà tí fi ìmọ̀ rírì náà ni mo ti sọ pọ́ìntì bíi mẹ́ta láì. àwọn ọmọ ẹ̀yìn rí wọn kò rí gbàlẹ̀. wọ́n fi ìmọ̀ rírì hàn wọ́n fi ìmọ̀ rírì hàn praise the Lord wọ́n fi ìmọ̀ rírì hàn hallelujah Jésù sì wà ó ti sọ fún wọn wípé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a fi fún mi. Gálílì ibi tí Jésù Olúwa ti proclaim his sovereignty. His sovereignty. I don't know if in Yorùbá sovereignty àgbà ẹ̀tọ́ gíga jùlọ rẹ̀ gíga jùlọ rẹ̀ gíga jùlọ rẹ̀ bí ẹ̀rẹ̀ bá. authority power ibẹ̀ ni ibi tó ti wáyé ibẹ̀ ni Gálílì. bí ẹnikẹ́ni bá wà níbí láàárọ̀ yìí tó fẹ́ rí ìpara agbára rẹ̀ nítòótọ́ kò nílò láti sùn sílé Gálílì ni ó ti rí torí pé ibẹ̀ ló ti dìklíà pé gbogbo agbára ní ọ̀run àti ní ayé láti fi fún mi. There is no doubt about it. So, even kò sí àríyànjiyàn kankan. No argument. No argument. So Gálílì ni ibi tí Olúwa ti bí tó tó ti fìdí àṣẹ rẹ̀ tó ti fi múlẹ̀ ó sọ ọ́ jáde ní ẹnu ara rẹ̀ so ẹnikẹ́ni tí ó bá wá sí Gálílì ó wá láti ní ìrírí agbára Kristi agbára tí ṣòkú dára yìí bí ó tilẹ̀ jẹ́ pé a ti sin ọ́ ní tòótọ́ bí ó tilẹ̀ jẹ́ pé ipò tó wà ní tòótọ́ ipò ilẹ̀ yìí bí ó tilẹ̀ jẹ́ pé ìrètí ti pin lórí rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ìwọ Abraham. Ibi ìyanu Galili. Torí ohun tí àwọn àwọn ọmọ ẹ̀yìn kan bàlá rí ní Galili ìyanu ni wọ́n rí bá ti forí balẹ̀. Ẹ̀ẹ́ lóòtítọ́ sọ̀rọ̀ orí bẹ́ẹ̀ àá forí balẹ̀ fún ọ. Ibi ìyanu ibi tí declaration gíga jùlọ rẹ̀ tó ti wáyé declaration of his sovereignty of his authority of his power ibi tó ti wáyé mo gbàdúrà fún ẹnìkan bí láàárọ̀ yìí gbogbo agbára tó ń prove ara rẹ̀ gẹ́gẹ́ bí agbára tó ga jùlọ nínú ayé rẹ̀ agbára kristi olúwa yóò tẹ̀ wọ́n lórí ba. mo wí lẹ́ẹ̀kan sí i gbogbo agbára tó kú parẹ̀ gẹ́gẹ́ bí agbára tó ga jùlọ lálẹ́ rẹ̀ agbára kristi tó ga ju gbogbo agbára lọ yóò tẹ̀ orí wọn ba. bẹ́ẹ̀ ni yóò rò bó ṣe rí nìyẹn nítorí náà. ní orúkọ bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Káyìí jẹ́ ibi tí command àṣẹ Kristi tó ti kọ́kọ́ jáde wá níbi tá a ti tún àwọn ọmọ ẹ̀yìn commission kékeré. Ẹ má gbàgbé pé nígbà tí a yàn wọ́n ní méjìlá a commission wọn ni ẹ jáde lọ ẹ wàásù lọ ẹ kéde ìrere lọ ṣùgbọ́n nígbà tí Jésù Olúwa ti padà tó ní ká pàdé ìrun ní Gálílì ó tún wọn kọmíṣàn. ibi tí a tún ti yan ẹ̀yìn lẹ́lẹ́ẹ̀kejì ibi tí a ti sọ ojúṣe wa fún wa níbi tá a ti sojúṣe wa fún wa pé ẹ̀yin lè má mọ ojúṣe yín o ojúṣe tá a dé nísinsìnyí òun ni pé kí a ṣe kí ni kí a kéde ìrere kí a máa baptisi lórúkọ ti bàbá àti nídìí ọmọ àti nídìí ẹ̀mí mímọ́ ẹ̀kan mọ́ wà jókòó kalẹ̀ sínú tọ́ọ̀tì lásán níbi tí àwọn ọmọ ẹ̀yìn tá a ti tún wọn kọmíṣọ̀n ibẹ̀ là ń pè ní gani. Ibi tí àṣẹ instruction command tó ti jáde fún àwọn ọmọ ẹ̀yìn pé ohun tẹ́ ẹ̀ máa ṣe rèé ibẹ̀ náà pè ní gánìlì kì í ṣe ní láti máa lọ títò tàkàsúfè. Kì í ṣe ní láti máa tó tó tàkàsúfè ibi tí à lọ láti lọ sọ wípé mo fẹ́ tọ́ ohun olúwa fẹ́ wí ibẹ̀ là ń pè ní Galilee where we listen to the voice of the Lord that is Galilee so it's not meant for ká kàn máa tó ká máa yọ̀ lásán. a gbọ́dọ̀ mẹ́sẹ̀gì Galilee the message tí jésù kọ́kọ́ wà àti kó wàásù nìkan níbi àkọ́kọ́ ó wàásù bẹ́ẹ̀ ó wàásù bẹ́ẹ̀ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ baptiste wọn ẹ wàásù ìrere fún wọn the first command after his resurrection Gálílì làwọn ọmọ ẹ̀yìn ti kọ́kọ́ gbà. bóyá àwọn ọmọ ẹ̀yìn tí Jésù ọ̀bà sọ̀rọ̀ níbẹ̀ yẹn fún wọn bóyá gbogbo àwọn mẹ́wàá yòókù bóyá àwọn ọ̀bà máa tẹ̀lé Pétérù láti lọ máa pẹja kiri wọ́n kúkú ti padà síbi ẹja wọn tẹ́lẹ̀ náà gbogbo bí o èmi ṣe kí ni èmi lọ síbo tí ìṣẹ̀lẹ̀ tí mo fi lẹ́tẹ̀lẹ̀ kò sì dáa ó ti lọ bẹ̀rẹ̀ ìtọ́kọ̀ la méje lọ́jà bàrà ẹ̀ẹ̀kan náà kú lẹ́yìn rẹ̀ wọ́n ti tẹ̀lé pétérù lọ wọ́n jọ lọ bẹ̀rẹ̀ jà. bóyá bí jésù ọ̀bá sọ ilé ìfún wọn ní gálílì bóyá lẹ́yìn ìgbàsókè rẹ̀ tán pẹ́jápẹ́já làwọn ọmọ ẹ̀yìn ìbàjẹ́. àwọn ọmọ wa tọ́jú. Bóyá àti tọ́jú ó Praise the Lord. Bóyá àti tọ́jú ó wà. kì í sọ̀rọ̀ tí ó ti torí jáde ló sọ. ọmọ ẹ̀mí ẹ sọ fún ọmọ ẹ̀mí. kì í sọ̀rọ̀ tí ó ti torí jáde ló sọ. ọmọ ẹ̀mí wọ́n ti sáré ẹ gbọ́dọ̀ bí ọmọ ẹ̀mí. ẹ gbọ́dọ̀ bí ọmọ ẹ̀mí. ọmọ tí Kristi olúwo lè sọ wípé ìwọ ló mú wá ìwọ ló wà á ṣùṣù. torí wípé kọ̀ọ̀pá ló fún wa ní gálílì nìyẹn gálílì níbi náà ti wá rí sí command the last command of Jesus. ẹ má gbàgbé wípé lẹ́yìn tó tí ì dé bíbélì jẹ́ oyè wa wípé ó ń kọ́ wọn ó wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn wọ́n jọ mélòó. ẹ rántí mọ́ forty days forty days. ló fi ń kọ́ ọmọ ẹ bá kí ni ìdí tó tún fi ń kọ́ ọmọ tí bó ti kọ́ ọmọ tẹ́lẹ̀. ṣùgbọ́n tí ìbá ṣe wípé Jésù kọ́ ọmọ ó tún ó tún tún wọn kọ́ ni á fi bẹ̀rẹ̀ làwọn ọmọ ènìyàn dé. búrẹ́dì tí ò jiná àkàrà níwọ̀n àbájẹ́ o ọ̀tán bread ó ní wọn àbájá o ó ń dùn wọn ń kọ́ jésù ibi ló sì ti kọ́kọ́ bẹ̀rẹ̀ gálílì ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láti máa ṣàlàyé fún wọn. so ojúṣe wa ni eléyìí o láti kọ́ni nípa Kristi a ti ṣàdéhìde lọ́dún ìbáyìí òní ní sáàmọ̀tì sáàlọ́ pàdé jésù ní gálílì tó bá dọdún tó ń bọ̀ ó yẹ kẹ́ ẹ ti di ọmọ ẹ̀yìn. ó yẹ kí àwọn tẹ́ẹ̀dọ̀ lọ sí gálílì lọ́dún tó ń bọ̀ ó ká pọ̀ jù báyìí lọ. so ìpèníjà ńlá òun ni lọ́jẹ́ gbogbo àwọn tó wá sí Gálílì àkọ́kọ́. Bẹ́ẹ̀ náà àwa náà lónìí ìpèníjà ló jẹ́ fún àwa náà. So ẹni mẹ́rin nínú wa tí ò bá ti mú ọ̀rọ̀ yìí ṣe kọ̀máàdì yìí ṣe kì í ṣe ẹni tirẹ̀. Èmi kan kò sọ bẹ́ẹ̀ o. ministry after his ascension. Nítorí fún wọn ní guideline nípa iṣẹ́ ìrànṣẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó bá gòkè lọ sí ọ̀run. Ilẹ̀ ní Gálílì. Ó ní ẹ̀ máa ọmọ ní kíni ohun gbogbo. Ohun gbogbo náà gbọ́dọ̀ mú un gbogbo. Mo rò pé statement yẹn ni wà. Wọ́n dá ẹ̀fẹ́ provide ẹ̀ẹ́dì fún It is what you have that you give. Ẹ̀ka àtẹ̀kọ́ àtúnkọ́ nípa Kristi tàtẹ̀kọ́ ní Màríà ló Jésù àwọn. bàbá rẹ tó sẹ́kù tí a mọ̀ pé tó mọ̀ náà ní ọ̀tọ̀ ni ó sì tù ní lè lọ. that is from Galilee ló ti yẹ kí èmi àti yín ló ti yẹ kí á mọ̀ wípé a ní iṣẹ́ ńlá tí a á ṣe. ìtàn sí kíkà wà sí Galilee ká máa dúdú ká máa ṣe ìwádìí. ká kó mẹ́tàn ká kó Galilee tàn wíwà ìwà wa tí Jésù kú máa ń torí ẹ̀sìn gbogbo náà ṣe sí yẹn kó tún mọ̀ jù balẹ̀ ká tún wà bẹ́ẹ̀. ká tún wà bẹ́ẹ̀ ẹ máa ń kọ́ wọn ní ohun gbogbo. Òun sọ fún àwa náà láàárọ̀ yìí, a gba sí olùkọ́ o, níbo la ti gbà á lọ́dọ̀ Gálílì. gbogbo tí Ọlọ́run ti pa láṣẹ fún wa tó dáa ti gbọ́ kó tó di pé kó tó di kó kú kó tó di kó jí dìde nígbà tó wà pẹ̀lú wa ní ìgbà ayé rẹ̀ àkọ́kọ́ gbogbo àṣẹ tó ti pa fún wa ní ìgbà ayé rẹ̀ àkọ́kọ́ òun sọ fún wa níbí wípé kí a máa kíyèsí o kí a máa kíyèsí o kí á máa kíyèsí o èmi náà ọlọ́run tún tẹnu mi sọ fún yín láàárọ̀ yìí ẹ máa kíyèsí gbogbo àṣẹ rẹ̀ ẹ máa kíyèsí wọ́n má jẹ́ wípé a máa ṣàjíǹde lọ́dọ̀. yàwó wípé orí tébù yìí mi ò fẹ́ ká máa gbé kọ́ọ̀pù lé bíbélì ni mo jẹ́ kó fẹ́ kẹ́ ẹ máa gbé sórí tébù yìí sórí stúùlù. ìyàwó bá sọ pé òun ọ̀tẹ̀ sí tọ́wọ̀ ń sọ yẹn ẹ̀rí pé ìyàwó ni àtọkọ yẹn wọ́n mọ gbádùn ara wọn wọ́n lè gbádùn ara wọn o ìjà ni wọ́n mọ jà sáà lójoojúmọ́ táwọn aráàlú ọmọ bá wọn parí ẹ̀ bẹ́ẹ̀ náà ni o ó ní gbogbo àṣẹ tí mo pa fún yín ohunkóhun tí mo ti pa ní àṣẹ fún yín ohunkóhun kì í ṣe pé kó o pa díẹ̀ kó o mọ́ pààyè fún mọ́ ohunkóhun ẹ sì kíyèsí èyí ó wà pẹ̀lú yín ní ìgbà gbogbo títí ó fi dé òògùn ajé ní ìgbà gbogbo títí tó fi dé òògùn ajé kúló ń wà pẹ̀lú wa ní ìgbà gbogbo títí tó fi dé òògùn ajé. Ọlọ́run yóò ràn wọ́n lọ́wọ́. Tí a bá wo ìwé iṣẹ́ àwọn àpòstélì, a rí Kristi Olúwa níbẹ̀ níbi tó ti ṣe ìlérí ẹ̀yìn mímọ́ fún wa. Ìṣe àwọn àpòstólì orí kìíní. A ò lè níbẹ̀. Eléyìí tó jẹ́ ó lóun wà pẹ̀lú wa ní ìgbà gbogbo. Bí àwa bá tiẹ̀ tilẹ̀ rò wípé kò sí pẹ̀lú wa báyìí, ó kú kò sí níbí ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ó wà pẹ̀lú wa. ẹ̀mí rẹ̀ wà pẹ̀lú wa. Fàṣírì níbẹ̀ sọ pé àwọn ẹni tí ó sì farahàn fún láyé lẹ́yìn ìjìyà rẹ̀ nípa ẹ̀rí púpọ̀ tí ó dájú ẹni tí a ẹni tí a rí lọ́dọ̀ wọn ní ogójì ọjọ́ tí ó ń sọ ohun tí í ṣe ti ìjọba Ọlọ́run mo ti sọ yẹn fún wa lẹ́ẹ̀kan pé ogójì ọjọ́ ó ń sọ ti ìjọba Ọlọ́run fún wọn kí wọ́n bá lè débẹ̀ kí wọ́n bá lè jẹ́ àtogún so ó sọ fún wa ní ẹsẹ̀ tí ó fẹ́ ní march twenty eight ni pé òun wà pẹ̀lú yín ní ìgbà gbogbo bí òun tiẹ̀ tilẹ̀ kò fi lọ sí ọ̀run òun wà pẹ̀lú yín ní ìgbà gbogbo. nítorí nítòótọ́ ni Jòhánù fi omi baptisi ṣùgbọ́n a ó fi ẹ̀mí mímọ́ baptisi yín. kì ọjọọ ṣe ọjọ́ púpọ̀ láti òní lọ. Kò sí pẹ̀lú wa nípa ti ara ní ìlú ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ó wà pẹ̀lú wa. Ẹ̀mí rẹ̀ wà pẹ̀lú wa o. Lórúkọ Jésù yóò dára fún wa. ní ẹ̀yìn tí a ti kúrò tí a bá kúrò ní ibí yìí mo rọ̀ wá wípé kí a lọ béèrè fún ẹ̀mí ọlọ́run àti agbára rẹ̀ kí ó lè bá a lè ṣeé ṣe fún wa láti pa gbogbo eléyìí tí ṣe àṣẹ rẹ̀ láti pa á mọ́ torí láìsí méjèèjì kò lè ṣeé ṣe láìsí méjèèjì yìí kò ṣeé ṣe. ẹni tí ò jí dìde tán a rí i pé ẹlòmíràn ó rọ́pò àyè júdásì o. lẹ́yìn tí wọ́n kúrò gáàlì tán ẹlòmíràn ó dípò àbáyé júdásì. níbẹ̀ yìí wípé ní Acts one twelve ó ń pé nígbà náà ni wọ́n padà tí orí òkè tí a ń pè ní ó ní ìlọsí Jerusalem tí ó súnmọ́ Jerusalem ní ìrìn ọjọ́ ìsinmi kan nígbà tí wọ́n sì wọlé wọ́n lọ sí yàrá òkè níbi tí Pétérù àti Jákọ́bù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ síwájú lọ. gbogbo wọn wọ̀nyí fi ọkàn kan dúró sí àdúrà àti síẹ̀lẹ̀ pẹ̀lú àwọn obìnrin àti Màríà ìyá Jésù àti àwọn arákùnrin rẹ̀ pẹ̀lú ní ọjọ́ wọn ni ní Pétérù sì dìde dúró ní mo fẹ́ lò pé mo ti mo ti fi sílẹ̀ sókè ṣùgbọ́n tí mo fẹ́ pàyọ̀ fún wa ni pé a fi ẹlòmíràn àdìpọ̀ Júdásì wọn ò ní fi ẹlòmíràn wọn ò ní fi dípò tàwa náà. wọ́n ní wọn ò ní fẹ́ lùmíràn dípò wa. ṣùgbọ́n tí wọn bá ní fẹ́ lùmíràn dípò wa wọn tí a wá ṣe ní gánìlì lónìí ẹ jẹ́ kí a tẹ̀lé format tó fún wa ní gánìlì ẹ jẹ́ kí a tẹ̀lé ẹ ká wọ́n wà lára àwọn tí wọ́n ń ṣiyèméjì torí wípé òtítọ́ ni ó ti jí lórúkọ Jésù yóò dára fún wa. láti ìtọ́jú tó ń bọ̀ lórúkọ Jésù èmi àti yìnyín á lọ ṣe é jẹ́ kí a sọ fún Ọlọ́run. wa ẹ kí a sọ fún Ọlọ́run láàárọ̀ yìí Olúwa jẹ́ kí ojú mi jẹ́ kí o tún rí Gálílì lọ́dún tó ń bọ̀ bí mo ti wá sí ọdún yìí má jẹ́ kí wọ́n ṣe tọdún tó ń bọ̀ lẹ́yìn mi.